nǹkan tá à ń sọ lọ lórí ètò yìí kó tó di pé a lọ sórókè lọ́hùn tàdáni dúró òun náà ni ìmúra ìmúra ìmúra ìmúra bọ̀dá mi ǹjẹ́ yìí lè róró mọ́dì nínú ilé tẹ́lá pọn mi ní kànga. Ah, nígbà tó ní ọ̀fẹ́ fi ejò ṣe kẹsẹ̀ lọ ló kẹ lọ róró mọ́dì nídìí kànga kíkiri <laughs> ìrò lọ́tún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mm-hmm. nílẹ̀ Yorùbá tí wọ́n bí àwa sí táwa dẹ̀ jẹ́ mm. ọmọ Yorùbá àkàtà. pọ́nbélé kìí ṣe nǹkan tó bójú mu kí ọkùnrin ó ró èrò mọ́ di wá lọ sídìí kànga ìkíní kò sí kànga nu compound mi débi pé mo wá fẹ́ lọ fà kí mo fẹ́ lọ fà mí. ẹ ìgbéraga ó bó ṣe gbọ́ kóńdò gan ló gbà wájú lẹ́yìn kọjá ẹ̀ bọ́ọ̀hù ṣáàbì ṣáàbì àbúrò bó ṣe múra ọmọ ló múra tó rẹwà báyìí ó tẹ̀ tí wọ́n ṣòkòtò gan ṣòkòtò ẹ nítumọ̀ abẹ́sùrí nǹkan tó wọ̀ ni dandan kọ́ ni káròrò àti bùbá mò ń sọ́lẹ̀ nǹkan oríṣiríṣi ìmúra ló wà àbí kí nìwọ rí sí i eh. ọkùnrin máa lóòrò mọ́dì àbí kóbìnrin tẹ̀síwá máa rọ̀rò mọ́ àyà kó lóun fẹ́ lọ pọn omi eh, lódò. lákọ̀ọ́kọ́ kò jẹ́ ohun tó jẹ́ kó tọ̀nà rárá mhm. nítorí pé tabaníkà wo lóde òní àwa eh, ọmọdé ayé ìsìn àwọn ọmọ òde mm-hmm. èwo yìí àláìkí mm-hmm. kéèyàn máa especially àwọn old dressings yẹn à nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àwọn bíi kọ́kọ́kùnrin rorò kó rorò lọ síta kó lọ pọnmi níta Um, a máa rí i pé kò jẹ́ nǹkan tó bójú mu ìwé torí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tọkùnrin náà bá fẹ́ sáré tí ìró bá jábọ́ ní ìdí ẹ̀ gbogbo dèdè eh, náà eh, eh? gbogbo dèdè náà gbogbo dèdè náà. ẹ kí ni nǹkan tí ọlọ́jọ́ bíi part two kí ni tó sọ gbẹ̀yìn ó ní pé tí wọn bá rorò tí ìró bá wá tú. ìró wá tú hmm. lára ọkùnrin àbóbìnrin. bóyá àwọn méjèèjì káṣẹ fún àwọn méjèèjì. àtòbìnrin tóbìnrin ló tẹ wọ́ọ̀sì. kí ló ṣe wọ́ọ̀sì. tí ìró bá fi lè tú lára ọkùnrin irú ẹ̀ ọjọ́ ẹ̀ lẹ́ máa mọ̀ pé ẹsẹ̀ mẹ́ta ni. ọkùnrin ní ọmọ bàbá gbọ́gá sọ kan ẹsẹ̀ mẹ́ta lọkùnrin kò dìgbà tó bá tó darúgbó kan tó fi ọ̀pá kan tó kú rìn. Hmm? tó bá yẹ kóbìnrin nìró wá tún ní ara rẹ̀ ńkọ́. Hmm? ẹ̀yin náà lẹ máa tu ẹ̀yin ló sọ wíìgì ni. èmi ò mọ̀ yẹn. ǹjẹ́ ìlà wa mọ̀ pé ọwọ́ mẹ́rin lobìnrin ní ọwọ́ ọwọ́ mẹ́rin lobìnrin ní. ó dé ó dé jù ó dé ìta ó dé. ọwọ́ mẹ́rin lobìnrin ní. ó tọ̀rọ̀ ni bàbá Fọga ló sọ pé ẹsẹ̀ mẹ́ta lọkùnrin ní èmi Adénìkẹ́ mú dẹ̀sọ́ pé ọwọ́ mẹ́rin lobìnrin ní torí pé tí ìrùbá tú a tún wá ń sọ pé ó ṣe mọ̀ pé ẹ̀hìn bí irú ìwọ̀ yìí mo máa láìkì bọ́ńṣọ̀tì ṣé o mọ̀ pé tá a bá wọn bọ́ńṣọ̀tì inú káàtì jẹ́ fífi wáyé da bomb shot kásán pa bomb shot inú ilé àwa làwọn kéékèèké ṣé wọn pé bomb shot yẹn ló máa wọ àwọn yẹn náà kọ́ máa wọ̀ kí ni nǹkan sórí sí kí ọmọlúwàbí kó máa bomb shot lórí títì lórí stíríìtì lójú òpópónà. tabaníkà wo mm-hmm. ní ìlànà kìrìsìtẹ́nì kò tọ̀nà kò tọ̀nà ní ní ìṣẹ̀ǹbáyé ká fi ìṣẹ̀ǹbáyé mu. Hmm, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi náà bí kò tọ̀nà náà ṣùgbọ́n wọ́n á ní civilization. ọ̀làjú ọ̀làjú wọ́n ní ọ̀làjú kò àwọn èèyàn á sọ pé kò kò ní mí nì kí múra nu lé ṣe bínú lé mi ni ọkọ mi mò ń wọ̀ fún kinní kan àwọn ẹlòmíì wọ́n wọ́n wọ́n kà á kún kankan ṣùgbọ́n fún ọmọdé mìíràn ọmọdé mìíràn máa wò ó pé ah my mommy wears this one i think it's right too òun náà máa fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀. a fẹ́ wọ̀ tó bá ti wá ní pé wọ́n lọ parí òun náà sọ pé èmi náà fẹ́ wọ̀ bọ́ńṣọ̀ lọ parí. ọmọ mi àtúwọ̀ àtúmu àtútọ́jú ẹ̀ sínú báàgì lọ́mọ sẹ́kọ́ndírì. a ní mo tiẹ̀ ń sọ pé agbègbè àwọn ọmọléèwé ni mo wà tó bá rí tán bá kó sí bọ́ńṣọ̀tì báyìí àwọn ẹ̀kan ilé ńlá ó tí ẹ̀yin bá wọ ṣòkòtò ṣe máa ń ságì. ságì. ṣe èmi ta kan òsì dànù. èmi gan ta. bọ́tọ̀ kan òsì dànù. èmi gan ta. lórí ọmọ mi ọkùnrin mo ta. mo ta èmi gan ta mo ta mo ta mo ta ṣáàgì. ẹ já ti bí orúkọ wò ṣáàgì ọlọ́wọ́ yẹ ká yẹ wọ ṣáàgì. àmì o ló sàbọ̀ rẹ bá nìyẹn. ṣe rí ọ̀rọ̀ tí a fi ń ṣe bí àwàdà yìí ọ̀rọ̀ tó jẹ́ kókó ni tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ kí àwa òbí hmm. ká bójútó dáadáa <laughs> ṣe rá àwọn ọmọ tá a bí tá a kọ́ ní ìsìn ó ń padà bọ̀ wá di wàhálà fún wa lọ́jọ́ ọ̀la tá a bá tètè mójútó tó pé kíní báyìí làá pẹ̀ka àrókò tó bá ilé dàgbà tán ọwọ́ ò ní ka mọ̀ n tá a pè ní sáàgì yìí ṣé odidi ọba ìlú kan ẹ̀rí ọba kó sáàgìrì ṣáàrí gómìnà ìpínlẹ̀ kó sáàgìrì chairman local government ṣáàrí kó sáàgìrì ewo wá ní káwákáṣá ságì ní tèmi o. chairman lè ságì lọ sọ́fíìsì. ọ́fíìsì. lówó ó lè ságì. ah wọ́n á fẹ́ lọ ṣe inspection lórí street báyìí. ibo lẹ ti rí yẹn. ó lè bẹ̀rẹ̀ látòrí àwọn ayé ṣe ń yí. <laughs> ẹja ti tọ́jú. orí rẹ bẹ̀rẹ̀ <laughs> bàbá òtó orí rẹ bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká tún béèrè báyìí hmm. ṣé mọ̀ pé àwọn ọkùnrin wọ́n máa ń pa kájà báyìí wọ́n á so aṣọ mú. bókun ìṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá nù pàápàá jùlọ tá a bá ṣe ìjì láàárọ̀ tá a jíǹjì tọmọlúàbí tí ọkùnrin ò bá ti torí àbá ń tàgbẹ̀ ní sígílẹ̀ tàwọ̀ tẹ́lẹ̀ àbá lọ́wọ́ àwọn bàbá wa bẹ́ẹ̀ni n táwọn bàbá wa máa ń wò ń gbà tá à ń wíire tá a bá jí làárọ̀ mm, eh, ṣòkòtò wa ń dì mhm. mm. fi pa kájà sọrùn mm, báyìí. ẹ wà tó wọn ọrùn gàn <laughs> ọrùn yóò wá gan pa simply because ǹjẹ́ ìwọ lè rorò wọn á kó wá sọ pé o fẹ́ jáde àbí o fẹ́ lọ ra nǹkan ní ọ̀dọ̀ yá lágbájá. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò nífẹ̀ẹ́ sí ká máa rorò nínú ilé débi pé àtẹ̀wá rorò wọ́n yà lọ ra nǹkan lọ síta mi ò nífẹ̀ẹ́ sí rárá. èmi ti ẹ̀gbọ́n kan ní bá ń rorò mẹ́ta ó máa jẹ́ kínní ìwà yìí ó dẹnu kọlẹ̀ ah! wọn ní ta rorò bẹ́ẹ̀ ó máa dé máa jẹ́ bọ̀dà mi ẹ̀wọ̀n ìdí tí mo fẹ́ bèrè pé ṣé tẹ bá pa kájà ṣé ìpàkọ́ yín ò kí ah! ó dáa bọ̀dá mi ní pé àwọn ò tí ì ráyè ṣùgbọ́n a ṣì ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ pé ẹ jẹ́ ká máa ṣọ́ ìmúra wa òun lẹ ti gbọ́ láti apá ọ̀tún sí apá òsì wípé ẹ kò dáa ká máa sọ pé àwọn aṣọ tí kò nítumọ̀ aṣọ ìṣubìlẹ̀gẹ́ mo sọ fún wa tá a bá rán àǹkárá kí àǹkárá wa nítumọ̀ kó ṣeé wò à tẹ́ bá tẹ̀ lọ́lé télọ̀ tán bá ní pé wọ́n yọ magazine jáde fún wa báyìí pé ká ẹ̀rí mi báyìí lọ́ọ̀fù lọ́ọ́ máa ná yà síwájú oṣù gbogbo dédé náà báyìí push up à kó tẹ wà táwọn kíní onífóònù tó yìnbó sí jáde báyìí bọ̀dá mi ẹ̀ sì gòdì sí kò lè yé eyín èmi ni mo ń bó ṣe rí ẹ lọ sókè lọ.